أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يل فلا آلي لا واشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه اجمعين وبنستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ادعوك فلون الحمد لله ادعوك فلون الحمد لله الحمد لله رب العالمين ọba tí ń ṣe ìkan ọjọ́ kan oore fún wa èyí táwa gan ò lè mọ̀ tán èyí tá a mọ̀ a lè dúpẹ́ rẹ̀ tán ká sọ pé tí a mọ̀ rẹ́gẹ́dẹ́. ọlọ́run àdúgbò fún ọ. alhamdulilayi. tọ́lọ́mbà sọ̀rọ̀ ńgbà míì ẹ̀dá àròpó ń gbọ́ yé ńgbà tí ọba ti rí dàkejì ẹ̀. èyàn ní mọ̀ pé òun ò tí gbọ́ yé gbìyànjú rí tuma rẹ̀ lára ẹlòmíì àbí ara nǹkan mi lè tó kó ké ìtọ́lọ́ ń sọ̀rọ̀ yìí o ọlọ́run ní òun ni ọba áádí ọba tí fọ̀nà máyà òun náà sì ni ọba mòdìlò ọba tí júyàn nù èèyàn oní ti gbọ́yé lọ títí ó dijọ́ ẹ bá rí ẹnì tí yọ yẹ kó mọ̀nà lójú tiyín pé àà ẹ̀kẹ́ ni mọ̀nà gbogbo ntí a fi ni ó pèsè lọ́dọ̀ ní kéwú yọ ọmọ kéwú yọ lọ́jọ́ orí ẹ tún wọn kẹfìn pé ọgbọ́n làákàyè nìkan ni ò sí. la ilaha illallah. torókè ọ̀tọ̀ ni ọgbọ́n ọ̀tọ̀ ni làákàyè èèyàn lè gbọ́n kọ́mọ́ ni làákàyè kátòrin márin kátógi mági kó di ti ń wúlò fẹ́ dà ọgbọ́n ni a fi ń ṣe yẹn kárí kótó ká mọ́ kọlù ọgbọ́n nìyẹn ká mọ́ yàtọ̀ sí ká mọ́ yàtọ̀ wáìtì sí dúdú àti pupa ọgbọ́n nìyẹn. àmọ́ làákàyè ilẹ̀ yẹn fi mọ̀nà làákàyè lèyàn fi mọ èyí tọ́ èyí ò tẹ́bàárẹ̀ ń tó gbọ́n tó túmọ̀ wé tọ́lọ́jọ́ orí kódà tó tún ti ìdílé tó tún yẹ kó tún gbọ́n ó tún ti ó tún ti bẹ̀ wá tó bá sọnù àfòkè ó ti wí pé òun náà ni mo dílù kò yẹ kẹ́lẹ́ yìí jùnù àmọ́ yóò jùnù òǹgàn tún òǹgàn tún gba owó yóò tún di mo dílù bí ẹnìkan tí wọ́n ń pè ní mo dírù ṣe di mo dílù ń sìn ọmọ baba lágége ẹ má fẹ́ pè lóko tí ń jẹ gangan ẹ má pè mùdírù mọ́ ẹ pè mùdílò tí wọ́n bá ní àbíbù ni wọ́n sọ ẹ má pè bẹ́ẹ̀ mọ́ ẹ pè àdówòlà àbíbòlà ó di àdówòlà mùdírù mọ́ríkàs ó di mùdílù mọ́ríkàs gbogbo ẹni ó ké mọ́ríkàs ní ìsinmi yìí pé mùdílù ní fáwọn baba tó bí la máa ń ké wọn náà láì máa yé ké tí wọn dá lè sùn náà ló ń sọyàn lọsọdún tó ń sọyàn nù yìí táwa nù jẹmọ. ọlọ́ọ̀ni ọmọ ìyá kan pè mí gbàtà ń bọ̀ yìí ó fẹ́ lè máa sunkún lórí fóònù kó banújẹ́ gan-an ó dẹ̀ tó banújẹ́ oní bàbá mu ní náà ó ní ẹgbàá wọn o ẹ dákun ẹ máa fọ̀rọ̀ yìí sínú ọ̀rọ̀ nù tafsiri yìí o mo ní kí lọ̀rọ̀ náà ó láwọn tí wọ́n pa wọn sí súnà àwọn tí wọ́n pa wọn sẹ́sìn tó yẹ pé bóyá gbó làwọn bá máa mu dédé àsìkò yìí tí ìbá sírú wọn àwọn náà tó ti kó gbẹ báyìí wọ́n bẹ́nu gbẹ báyìí tí wọ́n rún gbẹ lọ ẹ gbà wọn o kí nìdí ni pé ó ní orí òun lọ́ba pé òun pé ń bo lòun lọ òun ló ń lọ tẹ̀síwọ́n ní aaa ọ̀n lọ bí bídíà ó lò ní tẹ̀síìrì kíka kùránì mímọ sọ̀rọ̀ lọ́n ní bídíà ló wá oníkódà àwọn èèyàn ti mẹ́mbẹ̀ ní òun fẹ́ sọ dìjà ni àmọ́ ńgbà tó wá yá lòun wá rò pé ọ̀rọ̀ ọjà mọ̀kọ́ lélẹ́yìí àwọn tí wọ́n jẹ́ pé ìdí bọ́ọ̀lù náà ti máa wá ń pe àwọn tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù pé ká lọ wá sí àwọn ní àmọ̀ tó ti sọnù kàn yìí wọ́n ti bọ́wọ́ ọjà bàtà nìyẹn wọ́n ti bọ́wọ́ jabata nìyẹn wọ́n ti bọ́wọ́ mùdìlúnà wọ́n sọ̀rọ̀ fún tọ̀hún tí ó ti bọ́rọ̀ ni òun gbọ́ ẹ̀rí nǹkan ká máa tú kuraani ká máa tú kuraani ká máa ka kuraani fúnra wa ká máa tú ká máa rí tiwa mú ń ká máa mọ́gbọ́n ń bẹ̀ nọ́ọ̀sì yìí wà lórí ẹ̀. anabi sallam ni ma min baiti min buyutullah yatiluna kitaballah wa yatadarrasunahu bainahum illa nasalat alayhim sakina wa ghasiyatuhum rahma wa haffatuhum malaika wa dhakarahum Allah fi man indahu sallallahu alayhi wa sallam anabi lẹ́yìn wo ni àwọn kan ò ní kó jọ ma min baiti min buyutullah àwọn kan ò ní wà nínú ilé kan nínú ilé ọlọ́run jama ń bó la ṣe wà yìí tába kó ogójì àyè tí wọ́n gbé tafsiri jọ nìbàdàn bí ọgbọ̀n àti márùn inú mọ́sálásí ni ó jẹ́ ọgbọ̀n àti márùn-ún ogójì tí a bá jù bẹ́ẹ̀ lọ gan anabi ní àwọn kan ò ní kó jọ nù lé kan nù lé ọlọ́run yẹtìlúnà kìtàbà là kàmá wa kàtìrà ọlọ́run ẹ gbọ́ kí ni anabi gbàlérò tíra wo ni kìtàbà là wòyẹtàdàrasúnahu baynahum kàmá wa tu fúnra wọn yẹtàdàrasúnahu baynahum kàmá tu fúnra wọn àwọn yẹn ò ní ṣe báwọn ilá kí nǹkan mẹ́rin ó ṣẹlẹ̀ sí wọn nǹkan mẹ́rin ni wọ́n nílẹ̀ kan náà alákọ̀ọ́kọ́ nasalati aleyhin sakina ìfọ̀kàbalẹ̀ ó di fún ba wọn irọ́ ni àbí òótọ́ jàmá ọkàn wa ń balẹ̀ àbí ò balẹ̀ bá a ṣe wà ń bí bẹ́yàn bá ń gbé nǹkan kan bọ̀ ń ronú yín túká àbí ètúká ọ̀rọ̀ anábì ṣe àbí ọ̀sẹ̀ ìlànà salati aleyhin sakina ọkàn ó balẹ̀ ọ̀tá àtọ̀tá máa pàdé ìjòkó tafsir jẹjọ ń bára wọn jà ọwọ́ pẹ́ pàdé ń bẹ ìjà ọdẹ tán gbá ìwọ náà wá àti pé gẹ́gẹ́ bí kádàrá ọlọ́run àwọn méjèèjì ti ń bára wọn jà yìí bí wọn fẹ́ parí ẹ̀ lẹ́rọ̀ títú ọ̀rọ̀ tí a bá ń tún tafsir yóò dùn náà méjèèjì lọ́rùn bí gbà pé àní bá wí bí gbà pé mo kẹ́ ń jà wọ́n ṣe sábà wọ́n bọ̀ra wọn lọ́wọ́ ni pé sẹ́yìn náà gbọ́ ẹ̀jẹ̀ àjọ tán síbẹ̀ o ẹ̀yin náà ń bá wíwùn èyí náà pé ìwọ náà wọ́n ń bá wíwùn tí wọ́n náà gbọ́ tiẹ̀. ọkọ àtàyà ọkọ àtìyàwó ẹ̀ tí a ń jọ mọ̀ àpáwọn wà sí tẹ̀síìrì wá gbọ́rọ̀ lọ́hùn wọ́n sì fa nǹkan kan lábẹ́ ilé àfọ̀ onítẹ̀síìrì ò sì gbọ̀ bí wọ́n jà wọ́n dẹ̀ dé tẹ̀síìrì ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n fà ní àjọ ní wọ́n bá ọkọ wí lọ́tọ̀ tiẹ̀ tó mọ̀ kọ́kọ́ ìpàsán yìí òun ni wọ́n bá wí ìyàwó náà gba tiẹ̀ wọ́n délé wọ́n ti tọ̀ ẹ̀rí gaba yìí sẹ́yìn ọ̀rọ̀ jọ́ fáwọn afáàní wọ́n ní à mo lọ tiráyè mo lọ tiráyè tó ẹ̀gbọ́n tí wọ́n wí ṣé torí wa ni wọ́n fi ṣe wá sí àbí ọ̀rọ̀ ọlọ́run náà ló mú àwọn báyìí ntẹ́nẹ́mọ́ sì mọ́ nìyẹn lẹ́yìn ẹ̀ wọ́n gásìẹ́ ti ń ráhàmà ìdẹ ìrámà ọlọ́run àánú ọlọ́run ó tún wá bò wọ́n dàrúdàrú àwọn tí bá ń ṣe kí ni tí bá ń ka koran tí bá ń tu fúnra wọn àbí ń ka àdìsí wọn ń tu fúnra wọn. gásíà tó ń rahama gásíà lókè ó ní yóò bò wá dàrúdàrú kò wá rí bẹ́ẹ̀ bí ba ṣe forí bẹ́ẹ̀ e, e, èsì sọdún nìyí ọlọ́run kọ́ mọ bí ẹnì kọ̀ọ̀kan wà bàbára wa ebi rahama rẹ̀ tó bò wá lẹ́sìn lọ́sọ̀ọ́ adọ́dún yìí látó fi lẹ́tọ̀ọ́ sí ìjókòó báyìí kílámà tí ó tún fi tọdún yìí ṣe fún akótó dẹ̀bi rama lọ́hùn tí ó tún sọ̀kalẹ̀ fún wa yìí ìwúlá ọ̀nà mélòó lámà tí ó gbà lò fún wa lórí ara wa aya wa ọmọ wa iṣẹ́ wa ẹ́ n tẹ́ àfẹ́ kó símọ́ nìyẹn. wà fásitì wuli màláyìíkà màláyìíkà ó tún yípo bẹ̀ fíì màláyìíkà ó yípo bí wọ́n bá gbé ń kárọ̀ ọlọ́run ó ń yípo àbí ó yípo wa. àṣírí àárín yẹn ọba àlekẹ́ ọlánìkan lọ́mọ tán. bẹ́ẹ̀nìkan bá jókòó ń wá àsítága bá yẹ̀ mọ́ lẹ́sẹ̀ a fi sọ̀rọ̀ yìí pé ibi ọlọ́run bá kú dánù dé nìyẹn bóyá ìbàjàn dímọ́ títì lórí ọ̀kadà tí ìbá ṣe tàbí láha tí ìbá gbàbẹ̀ dọ́sibítù tó lè mọ́ bọ̀ kan. àmọ́ màlẹ́kà tí wọ́n yípo wá wọ́n ti tì í dànù wọn ò jẹ́ tó bá mọ́ wọn ní àìgbélé ẹni afọrùnrọ̀ máa jó ni o èyàn máa ṣubú láàrin ẹ̀dẹ̀ tí ó da wolowolo yọ da ntan yọ da lápá ìtún da lẹ́gbẹ̀ẹ́ ìtún da lọ́rùn kò kọjá àárín ẹ̀dẹ̀ ńgbà bá sọ sọ àti bá ń ka ọ̀rọ̀ ọlọ́run tí bá ń ọ̀rọ̀ ọlọ́run tí ń gbọ́rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin paríparí ẹ̀ ni pé wọ́n ọlọ́run máa wá àwọn tí bá ń ṣe báwọn lọ́dọ̀ ọba àlekè ọlá lọ́dọ̀ àwọn mọ̀kọ̀rọ̀bùn àwọn tí màlẹ́kà tó súnmọ́ lọ jùlọ yóò máa sọ fún wa pé àwọn ẹrú mi ní rántí èmi ọlọ́run o wọ́n kóra wọn jọ sínú ilé kan nínú ilé ọlọ́run ẹ̀ wò kódà kò tún gbà wọ́n kò tún gbà wọ́n tán àti dóńtà àti dóńtà ntí àwọn olórí gbogbo ọmọ ní kámọ́sẹ̀ mọ́nu. gbàtà ń bọ̀ ìlà báyìí pé mi bá wọn mo ní lójú mo ní mo ti gbọ́ èyí tó kù tá a fi parí rọmọdánà yìí náà àyà àyà bá wọn látọ̀la lọ láti wá máa tún ya sọ́dọ̀ tiwọn náà wọ́n fẹ́ bayé jẹ́ ni ọlọ́run sì ní gbà fún wọn kí ló wá kù tí wọ́n fẹ́ ká máa ṣe mọ́ àkóso àmàlẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ àdúgbò sáwọn wọ́n náà tí ó gbà wú ẹ̀sìn ní kí wọ́n pẹ́ mọ́ kó jọ ni wọ́n máa sọ̀rọ̀ tí ò ní bálàkà ìmú wọn náà mọ̀ tó jara wọn yàn ó tún mọ̀ pé àwọn ò tún sọ bẹ́ẹ̀ ńgbà pé kí ni wọn bálàkà ìmú èṣù ní gbẹnu wọn sọ̀rọ̀ àwọn náà wọ́n rí òkè débi tẹ́tọ́ ní òkè dé yìí kọlọ́mọ̀ni tú wọn lẹ̀ torí inú gbèkùn ni wọ́n wà kọlọ́mọ̀ni tú wọn lẹ̀ o àdúrà la ní gbọ́dọ̀ máa ṣe fún wọn kọlọ́mọ̀ tú wọn lẹ̀ kó fi wọ́n mọ̀nà ìmí ọmọ kéwú lójú yín ẹ pé a ah, àfa tán ǹjẹ́ mọ̀ pé ìdílálò ọlọ́run kí ọ̀ràn nù ọlọ́run fẹ́ ju yẹn nù kí ọ̀ràn ọlọ́run panisanu wọn o májà náà sọnù máa wò kó lànà ọlọ́run la hawla wala billah. lánàá àyà tí a kà tí a tú àyà yẹn àtúntán lánàá aya forty eight forty nine tóní inú suratul an'am tóní wà má nursil mursalina ila bashirin wa munzirin faman amana wa aslaha fala khawfun alayhi wala hum yasanun waladhina kasabu bi ayatina yamassuhum la adhabu ma kanu yafsukun pé gbogbo àwọn òjíṣẹ́ wa àrùn wọn níṣẹ́ ju nǹkan méjì lọ torí nǹkan méjì la fi rán wọn níṣẹ́ ká máa fún gbogbo ẹ̀ ń bá gbọ́ tó gbà nírò dùnú ká sì máa kìlọ̀ fún wa gbọ́ mọ́ gbà tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bá wa gbọ́ tó gbà kò sí bẹ̀rù fún wọn ìpayà sí fún wọn lójú ayé wọn àti wọn ẹni bá gbọ́ tó kọ̀ ìyà ọlọ́run ó gbà wọn mú gangan gangan yọ kàn wọn lá gangan nítorí pé wọ́n ṣe pòkì ìsọlọ́run àwọn afa wọn nínú àǹfààní tá a rí ń bẹ ó ní wípé famani amana wa aslaha tó bá lẹ́jọ́ lásọ yìí ó ní pé anale imana wahdahu la yakifi kéèyàn pò ní ìmánì nìkan kò tó o lábúdàmí ìsìláyì dandan ni kó o ṣiṣẹ́ oríire tọ́ o kó o tún kó o tún ìmánì ṣe pẹ̀lú iṣẹ́. wọ́n ní sáwá lè sọ wípé inna mujarrada ifsad أو مجرد ترك العمل الصالح يكون الإنسان كافرا ṣé kéèyàn kan máa balẹ̀ jẹ́ nìkan kó máa ba ilé ọlọ́run jẹ́ kó máa mutí kó máa ṣe ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kó máa ta tẹ́tẹ́ kó máa ṣe ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kó fa igbó kíyàn sọ pé òun mọ igbó fà nífàtà yẹ ni ẹ̀ lè mà pé mugbó ọ̀rọ̀ rẹ̀ ò ní yàtọ̀ ìṣesí rẹ̀ ò ní yàtọ̀ ìsìnfagbó yóò dẹ̀ jókòó mẹ́rinmẹ́rin kódà ẹ̀ ní gbòòrùn ọmọ tí ó là tọ́mùtọ́mù ni ó là ní o nǹkankan ni ó da ẹnu ni o tí bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní gbòòrùn gbòmùgbò ìsìnmugbó tàbí ìràngbó tàbí ìràngbó abẹ́rẹ́ wọn balẹ̀ jọlá gbogbo àti tọ́lọ̀ fi sàdánwò fún bani gbalẹ̀ nù wọn. amiina. àwọn tí ń ta náà ọlọ́run bá ní sí wọn lọ́wọ́ rẹ̀. amiina. torí bí bá a ṣe ọba ṣe kò sí ti bá a lábẹ́ la àwọn tí ń ta yìí ní bàbá ńlá wàhálà ẹni gbépo lọ́jà ọ̀jà lè bí ẹni ó gbà lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tí ń ta tán náà ti mọ̀ pé sẹ́ bú ni sẹ́yìn ọlọ́run bá ní rọ̀ wọ́n lọ́rọ̀ sẹ́mi. àmín. mi fún wa igbó kìsì nǹkan rè ó burú gan bí èèyàn bá ń tagbó tó nítorí pé à ń tọ́fẹ́ mú lòun ń tà fún kọ́nà ti wí pé àwọn tí ń mú tí wọ́n ń bàjẹ́ o òun náà sì bímọ o tọ́mú bá jẹ́ pọ́nà bíi títọ́mọ ti máa bàjẹ́ ọmọ tí ń lọ sùkúù ló mu lórí ẹ̀ yìí ni ọ̀mọ̀wé mọ́ ẹnìkan ò ní mu gbó kó yìí wọn pé mọ́ kó náà mọ̀ gbogbo tó ń bá bí lọ́mọ gbogbo tí ọ̀dà yìí tiẹ̀ náà rọ́ wá o oní nǹkan rówó tó ń bẹ̀ ni owó búrẹ́ ibi òun náà ọ̀fẹ́ kí tiẹ̀ ọba jẹ́ wọ́n bàtà ọmọ ọlọ́mọ jẹ́ ìjọba ṣeṣeṣeṣe ipa ìjọba ọ̀ka wọn ìjọba náà sì tún wá gọ̀ àná tó gọ̀ gbọ́dọ̀ ó ṣẹ̀gbọ́n wọn ni gbòtọ́ yẹ kí wọ́n ṣe wọn ò ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe wọn ò ṣe kí wọ́n fẹ́ kí wọ́n lọ́bẹ̀ pé wọ́n ti fẹ́ lọ́bẹ̀ ẹni tó fẹ́ tọ́ra yín nìyẹn gbogbo tó yẹ kí wọ́n náà ṣe wọn ò ṣe kí ló yẹ kí ìjọba ó ṣe jama ó yẹ kí ìjọba ó ka ọ̀rọ̀ ọlọ́nkún débi kí wọ́n ka àwọn àfa kún àwọn àfa súnà gbogbo lẹ́sẹ̀ ìjọba káwọn afáà sódà máa bá wọn yẹn sọ̀rọ̀ ọlọ́run lórí tẹlifíṣàn lórí eré ká máa gbówó ńláńlá kalẹ̀ ká mọ̀ yí pé bẹ́ẹ̀ ni iṣẹ́ àwọn ògbé ní parẹ́ ebi làwọn náà gbádùn mọ́ yìí àbíjọba kẹ́ gbádùn mọ́ ní ìsìn. ní a bá ń lé ẹ lọ́tún wọ́n gbòòsì yọ àwọn ọmọ abú ti wá dọ̀ràn síjọba lọ́rùn ní ìsìn kílẹ̀ fi halẹ̀ mọ́ wọn ìbọn wọ́n ti ní ntójú bá wọn yín lọ́wọ́lọ́wọ́. sọ́tàn daa ni kọ́kàn kọ́kàn ọ̀rọ̀ agídí òsè darí ayé ẹ pé sọ́kàn àwọn èèyàn kí ara wọn ó balẹ̀ ká mọ̀ pé bẹ́ẹ̀ bá lé àwọn òní ní ká má mọ gíga sí wáńtúláàsì pé dáadáa náà ga ọlọ́run rẹ̀ sì gbogbo ya ni ó ga ẹnìkan ni àwọn kan ó ga àwọn kan ó tẹ̀lé wọn but kò sẹ́ni tó fẹ́ dúró dè yẹn mọ́. wọ́n yọ tọ́lọ́ nìkan ra kó ń bẹ̀ fún dá nítorí ìwà àbàjẹ́ ti bẹ̀rẹ̀ ara tiwọn náà. ẹ má gbọ́ ní ìsìnkan láìpẹ́ yìí ọmọ pé ah, ọlọ́ni kò tún lù yìí ṣe. bàbá ń sọ bí tí tí wọ́n ti tajù láyé lágbàlá ayé ibi tá a fi ṣe number one tí wọ́n ti rà tí wọ́n ń ṣèdín tẹ́ pé wọ́n fẹ́ ti bá ṣe pé àwọn ẹni ọlọ́run tí wọ́n á padà ń dìde ń bẹ̀ ní ìsìn ibà àwọn funfun ni àwọn Europe ni pàápàá jùlọ Amẹ́ríkà nbí Amẹ́ríkà títí wọ́n tún wá ṣe dé wọ́n tún wá rí wọ́n tún wá sọ̀rọ̀ kanjo ní kẹrìmọ pé kọlọmọdé ọta fún Nàìjíríà yẹn yẹn láwọn ọmọ asòfin àbí nǹkan bíi mínísà sí ni wọ́n pè ní wọ́n ní wá sí nǹkan kan ní Amẹ́ríkà ní abá tó ń wá obìnrin kì tí ó bá tí wọ́n tó obìnrin tí wọ́n bá sì ṣèkúṣe. wọ́n làwọn fagilé ìwé ìrìnnà wọn wọ́n máa wá sílùú amẹ́ríkà mọ́ o. èyí tẹ́ wà ń rúpò yìí tẹ́wẹ́ kó obìnrin wọ́n ní ẹ wá ṣe ètò ní amẹ́ríkà ẹ wá tó ń lé obìnrin kì í kí lẹ́wà àkọ́rà lu yìí ẹ má ìlú tàwọn kọ́ kókọ́ amẹ́ríkà ti wọ́n ti ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tó á rí pé ti àwọn ètò ti á tajú tàwọn lọ. wọ́n bá wọ́n bá ara bọ́kẹ́ máa sùn ti o mi ti hàn ta dé o ẹ wá wò gan. ní àwọn tọ́jọ́ gà tí wọ́n ń darí ayé nù. ẹ ń gbẹ pé àwọn tí ń darí náà ni wọ́n fẹ́ hùwà bàjẹ́ kò jẹ́ kí ló lè gba àwọn afá láàyè. wọ́n fa afá lẹ́nu ní jọ́sọ̀ ọmọ pé má sọ bá ju báyìí lọ o. ń gbọ́ lọ́wọ́ wọn á dé sáré náà ìdààmú sí wọn yìí kọ́ tí wọ́n fi bá wọn fọ́ọ̀rí wọn dànù yìí tíjọba ọba tètè padà síbi ìtọ́lọ́hún wọn ó jókòó lé gbọ́n aṣòfin ojú nínú bàbá òde mẹ́ẹ̀ ẹ̀sọ́ ẹ̀kọ́lẹ̀ níbi tí ó lè dé. ṣebí àwọn èèyàn ni àwọn aráàlú nílé ìjọba yìí pé kíjọba wo nǹkan tó bàjẹ́ ń bẹ̀ yẹn àwọn náà bàjẹ́ sọ ti bọ́. wá dúró káwọn jọ sọ̀rọ̀ àwọn fẹ́ gbàgálọ̀ rẹ ìjọba Allah akutabi wọ́n ti yàyàkúyà ní wọ́n ti fi ìyà wọ́n ti fi ìyà sọ wọ́n dídàkudà ẹ bá ti fi ìyà jẹ èèyàn lájẹjù ipa yìí ní ka gbogbo tó yẹ ká safara lu kan fi sára àlùdọ̀ lẹ téèyàn bá ń jẹ nírọ̀rùn tí mú rọ̀rùn ṣé ńgbà tí èsì pé nǹkan mi ò kù nǹkan mi ń bẹ ṣé bí ò ní kò ní máa wá kúkì ó jí làárọ̀ ọlọ́ọ̀bì iṣẹ́ ó ti dé kó tó dé ó ti jẹun ó ti délé ó bó délé ó ti délé ó bó jẹ lé iṣẹ́ wà tí ó ṣe ṣùgbọ́n wọ́n kàwé kàwé wọn àrí sẹ́fi ṣe bó náà lè rògbèrò ṣe gbẹ̀mí ẹ sọ fún ìjọba Nàìjíríà kó ti ta fún wọn kó ń lè bá wa tètè padà síjọ́ ìkú tó yíwọ́ jù báyìí lọ kán gbàtọ́ lọ́nù láàyè ní sùkúù ní o ilé ìṣèjọba ní o kán máa kí ọ̀rọ̀ lọ́nbọ̀ wọn nù kùn kí kálukọ́ máa ràn ju máa yí àràn fẹ́ kú báyìí mọ́. ẹ̀rí. wọ́n ní ẹnu pé èèyàn kàn ń balẹ̀ jẹ́ yìí ẹnu pé èèyàn ọ̀kan sí olóore mọ́ yìí sáà lè sọ pọ́ ọmọ nìyẹn ti di káfìrí. àwọn afáà nà ó ti dà ó ti dà pé ń jẹjẹkújẹ ìmùmùkúmu ìbàlẹ̀jẹ́ nìyẹn iṣẹ́ olóore kò débẹ̀ mọ́ káfíń lẹ́rí yẹn. lọ́dọọdọ́ àwa èèyàn a lè dájọ́ lórí ọmọ èèyàn kan pàtó podikafiri àyàfi ká rí dẹ̀ lílo Quran àti hadith ṣùgbọ́n gbọ́dọ̀ náà wàá sọ yìí pé àwọn tí ń balẹ̀ ọlọ́run jẹ́ yìí káfíìrì ni wọ́n ń kọ́ ọlọ́run náà ti balẹ̀ jẹ́ o káfíìrì ni wọ́n á sọ pé ọlọ́run lọ sọ báwọn á pé ṣèédùn káfíìrì á pé amúrùn káfíìrì àmọ́ ẹni tí ń ṣerú iṣẹ́ yìí ni. naam ìyẹn báwọn. wọ́n wá ní lábẹ́ pé àwọn èèyàn pé àyà ọlọ́run nírọ̀ yìí wọ́n ló pín sí méjì àyà ọlọ́run tí wọ́n pè nírọ̀ ó pín sí méjì àyàtú sẹ̀ríyàn wà àyàtú kàwníyàn àyà ti sẹ̀ríyà ohun àmì ọlọ́run tó jẹ́ pé ti sẹ̀ríyà ní ọ̀kan ohun àmì ọlọ́run tó yẹ pé ti ayé ni ti bẹ láyé yìí ni gbogbo tọ́lọ́run dásáyé ìsánmà ni ilẹ̀ ni òṣùpá ni oòrùn ni èèyàn ni òkè ni igi ni odò ni tọ́lọ́run dá yìí ọ̀kanù. tẹ́mání kí ni à ń pè ní àyà sẹ̀ríyà ká sọ pé máa ń já átìbì rúṣùlù mi ń sara ehìlá gbogbo táwọn òjíṣẹ́ mú wá ló ẹ̀sìn làwọn àyà tó ẹ̀sìn. لو àdìyí هذه الأكام سواء في الأمة الإسلامية أو في àmùtọ̀ السابقة kàtàntàmà màlẹ̀ hikima wàlẹ̀ maslaha. wọ́n ní tí a bá ti ronú sí gbogbo ohun àmì ẹ̀sìn tọ́ba àlékè ọlá sọ bóyá nínú ìjọ ìsìláàmù wa yìí ni o àwa mùsùlùmí yìí ìjọ tiwa yìí ànábì tiwa yìí pé àǹtọ́nà bíi tọ́lọ̀ ń sọ tánàbì sọ yìí ẹ̀ẹ́ labawo a rí i pé àbí bọ́jára àwọn tíjọ́njọ́ náà tọ́yẹ́ pé òun àmì tọ́wẹ́ pé sẹ̀rí àtọ́lọ́ ni a rè wí pé ó bá ikímọ̀ mu ení ó tún bá ìsẹ̀mí ọmọnìyàn mu àǹfààní kò sí ntọ́lọ́hún bá lọ pé a ṣe láyé tẹ̀jà àǹfààní fún wa kò sí ní a máa ṣe láyé tẹ̀jà àǹfààní fún wa kálukọ́ lọ́jọ́ kọ́ lọ́rùú dáadáa kò sí nǹkan náà àwẹ̀ là ń gbà yìí gbogbo ẹ̀ bá ní ẹ̀jẹ̀ yìí ru ẹ bá ní hypertension tẹ́jẹ̀ rẹ̀ máa ń ru òkè lọ́dọ̀ bá yọ̀ǹda fún kó lè gba àwẹ̀ di mọ́kàndínlógún tọ́dà lónìí ìtìlẹ̀ bá sú ẹni ọlọ sì fúnpá ẹ̀ wò nọ́mà ní ọba ọtọmátìkì mujarab ni ẹ fẹ́ fúnpá ẹ̀ wò yóò bá nínú mà ní lọ́wọ́ kó gbàwẹ̀ dáadáa ìbẹ̀lẹ̀ yóò ti gbé òkè sẹ̀rí àtúní á máa gba Monday and Thursday àfi kálíbà àwọn lọ́sibítù ni. ìkíní náà á kọ̀ lẹ́sàn ẹ̀kejì á tó gbádùn ayé wa ó lè máa fi gbogbo ìgbà lóòdù ikùn rẹ lóòdù lóòdù kọ́ ọmọ máa pò yí ọsibítù. látọ̀ ọba ọba rome ọba rome àbí nǹkan ó wá kó àwọn nǹkan fànàbì ìrẹ́kalẹ̀ ó wá kó àwọn ẹ̀bùn fànàbì ẹrúbìnrin bẹ́ẹ̀nbẹ́ nǹkan mi bẹ́ẹ̀nbẹ́ nǹkan mi bẹ́ẹ̀nbẹ́ ó wá tún fi dókítà kan kùn pé ntí ànábì yìí ń sọ yìí òdodo ni àwọn ń bẹ́nu wí àwọn ẹ bá ń kó fún kọ́ òǹfìrànà sí ọlọ́run lọ́wọ́ ànábì dẹ̀ gba gbogbo rẹ̀ afẹ́yọ́kan ní ọgbà kò gba dókítà ó ní àníìdí dókítà tó lẹ́ bá ń sí kìnnìún máa lọ́dọ̀ dókítà ó là nídìí ẹ̀ ó wá sọ ní tí òfin nídìí ẹ̀ ó ní àwa mùsùlùmí àwa ẹ̀ gbogbo okùn jẹun tán àádákùn sí mẹ́ta ni ìdá kan á fi jẹun ìdá kan á fi mọmi ìdá kẹta á fi ilẹ̀ láti fi sàlàfíà fún de eléyìí ànídìí sèkì. ẹlẹ́kejì ni pé àwa kì í jẹun pọ̀ àwa kì í jẹun àjẹlù oúnjẹ ìfọwọ́dí là máa jẹ oúnjẹ kọ̀ọ̀kan bàbá fẹ́ jẹun kan òun là á jẹ so àdẹ̀mọ̀mẹ́lẹ̀ àwa kì í paapọ̀ ráìsì dòdò ẹ̀wà ẹyin iṣu nínú kan náà anábìláwọ̀ ìjẹba wọn ẹni tí bá ti jẹ́ báwọn kò ní máa lọ síbítù gbogbo wa jàmàlà rẹ fi wéru jẹ mọ̀mísì jẹ ráìsì rẹ wọn ò sọ pé haramu ni o ń gbọ́ tún pé wọn náà má jẹ àwa ìṣe àìṣe jàbàtà o ó ní pé wọ́n mọ̀ jẹ́ dodo lágbe ni rárá o ó lè jẹ́ dodo rẹ mọ́ra ẹ̀sì rẹ o níta ń sọ ni pé téèyàn bá téèyàn bá fẹ́ téèyàn bá fẹ́ jẹ́ kínú òun lálàáfíà ṣùgbọ́n ṣùgbọ́n ayé táwa dé ta bára wa yìí ayé lọ́ọ́ fẹ́jú débẹ̀ bára ajọ́ òun fẹ́ jẹ́ kò sí kò sájẹ̀lù báwọn oúnjẹ kọ̀ọ̀kan ní bẹ́ńjọ́ ìfúnga wa ọmọ àná ìyá bá ah, ah. àwọn tájọ́ ọmọ àná ìyá bá tí oúnjẹ kan bá ti tán lásìkò kan ara oko yìí rí jẹ títí èdè padà bí iṣu ní ìsìn tí iṣu bá ti lè la àsìkò bá ti lọ kò sí iṣu mọ́ ó dìgbà tí iṣu bá tó dé kan tó rí jẹ iṣu bá ti di dé wọ́n pa oúnjẹ yòókù tì wọ́n tó fèsì wọ́n tó jẹ iṣu lọ. so níjọ kọlúbọ dé kọlúbọ sọmọdéńgbè kọlúbọ eh, kọlọbẹ ẹ kárí ó kiri ẹ nù níjọ kọ dé sọ́dọ̀ tiwa o ìmọ̀gbà tó dọ́dọ̀ ti yín o tiwọn jọ kọ́kọ́ dé lóko tiwa àwọn ìyá wọ́n ń gbà yẹ̀wò ni pé à wọ́n máa ń pẹ́ bá a ta yàlágbájá wọ́n máa ń pẹ́ bá a ta wọ́n wá pọ́n kọ́bọ̀kọ́bọ̀ òun ó tó báyìí. iná fi pè ń kọlu bọ́. ẹ pé kọlu bọ́ ẹrù gédé ni pé à wọ́n máa ń tẹ́ bá ó ti dà ta ni wọ́n fẹ́ rà kálukú ló tí ó ti wá kálukú ló ní ẹ kí la fẹ́ fà yọ mẹ́rin wípé anábì ni ẹ máa mú dókítà lọ. ẹrú bẹ̀ ẹrú bẹ̀ ló bí Ibrahim fún ànábì. sallallahu alaihi wasallam. àwọn tí àwọn afá máa ń fi ọ̀rọ̀ yẹn ṣe dàílù fún pọ̀ ọ̀kan bẹ̀ ni pé tí wọ́n bá bùn wá ní nǹkan ẹni tó bùn wá ní nǹkan yóò ti di mùsùlùmí àṣà lè gbà á àṣà lè ǹjẹ́ ìtókò kan ṣe ń jọ́ yẹn kì ṣe mùsùlùmí kò tí ì di mùsùlùmí bíjọba bá fún ní nǹkan àṣà lè gbà dáa kọ́ máa wà lọ́dọ̀ wọn ni àwọn tó bá yẹ wọ́n bá dìídì tí wọ́n bá lanú tí wọ́n bá fún yàn ẹ lè gbà á tẹ́ bá ní owó haramu ń bẹ nínú owó tí wọ́n fún yín àwọn afáàní bẹ́ẹ̀ ni sí gbogbo ẹ̀ ń haramu ìwọ́n sì mọ̀ pé nínú haramu náà ti fún ọ àìlóye mọ́ ni ó di ara owó gbogbo wa náà jọ ni ó yẹ káfẹ́ kan máa tọ́jú bàbá wa aráàlú tẹ́tẹ̀lẹ̀ èyí ò bá wọn. ha ìtàn bá lọ ni wípé àwọn àyà àṣẹríyà wọ́n ní gbogbo àsìkò gbogbo ẹ̀yà ni ó máa bá mu tá yóò tán yóò máa bá mu ni gbogbo ntọ́lọ́ ni a ṣe pátá kò sígbà kẹtọ́ wá dé tàwa ta pé ẹ má ṣe má ìgbà lọ lórí ẹ kò sí nǹkan náà. àwọn afa wa ni wa annahu la istama kullu ali adi ala an ya tu bimisi zali kama atawo ẹni bá lóun fẹ́ mú kan wá gbogbo ara lẹ̀ tẹ́ bá kó jọ wọ́n jọ wá fẹ́ fúnra wọn lọ́wọ́ ká fi mú kan wá tí ò sínú ayé àtọ̀lọ́hún tí a dàbí tọ̀lọ́hún wọn ni wọ́n lè ṣe kò lè ṣeé wọ́n nínú sọ́ọ̀tì mọ́yìdá ayé fifty ọlọ́run sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọlọ́run ní afa okumajà ìlíyà àbògúnà wàmọ̀ni ahasanu minan lahi okima lè kàwé yòókè náà ọlọ́ni ṣe ìdájọ́ ìdájọ́ òpònú ìdájọ́ àìmọ̀kan lè ń wá kí ni. Eh? wàmí ansar mi náà láàyè ókìmà ta lọ mẹjọ dátọ lọhùn ọba àlejò ọlá orin bákan o tún o tún lọ o tún wá mi lọ n bó ti rí mi o lè rí mi ìmí ìtọ́ ọba lọ fẹ́ rí òkú ọ̀nà ni òkú ọ̀nà ni lórí yẹn wọ́n ní kamar wọ́n ní ọmọ ní asọ̀rọ̀ mi náà láì okùnmọ̀ àlè káwọn mi yóò kì náà ẹ á gbọ́ ọlọ́run nílé káwọ́mí yòókìnà àwọn èèyàn tí wọ́n bá dá nǹkan gidi mà wọ́n mọ̀ pé kò sí nǹkan mí lẹ́yìn ìdájọ́ ọlọ́run. wọ́n ní ká máa ròyìn pé gbogbo àwọn òfin ìyá kan tí wọ́n àgbélẹ̀rọ òfin àgbélẹ̀rọ òfin tí wọ́n ń rọ kọ̀wá nínà kọ̀wá nínú òfin section twenty four section twenty four by c c c c irọ́ gbogbo ẹ̀ nígbà àwọn àwọn gbogbo ẹ̀jọ́ nàìjíríà ní ìsìn ń bo nàìjíríà forí sọ yìí ń bo labára wa yìí àbá àlófin nàìjíríà ni ẹ̀yin nàìjíríà ẹ̀ ọmọ nílòbí àtòfin òṣòfin ń bo lábá adé ń bo ẹbàjá yìí ẹbàjá bíi kẹ́ mọ́ yìnbọn kí gbogbo olówó tán lu akoto hmm. wọ́n ní àfàwà bẹ́ẹ̀ lọ wáyé pé ìyẹn ẹ̀yìn rẹ̀ nìkan láyé tó ṣòfin ṣòfin ṣòfin ṣòfin tó fi hàn lọ forí sọta kọ sọ pé òun ṣe mistake wọ́n ní sẹ́ rírí kò sí lọ́ọ́lọ́ọ́ <laughs> lónìí tá à ń sọ yìí àwọn ìlú tí wọ́n dáa jùlọ àwọn ìlú tí wọ́n fọkànbalẹ̀ tọrọ ajé wọn dúró déédéé nínú mẹ́wàá nọ́mbà one to ten tẹ́ ẹ bá lọ wò ó àwọn ibi tí wọ́n ń gbé lo òfin ọlọ́run bí wọn ò tiẹ̀ ló tán àwọn ọbẹ̀ ni tí wọ́n gbé sẹ́tù ẹ̀yin tẹ́ bá ń ka bí nǹkan ṣe ń lọ lágbàáyé péyàn wà nọ́mbà one nípa pé ọrọ̀ ajé wọn da ní lágbàáyé ń sìn nọ́mbà one Singapore ni Singapore dẹ̀ ń bẹ ní àárín àárín Europe sí Asia tó yẹ pé àwọn tí ń bẹ ní Singapore àwọn mùsùlùmí ló dominate ibẹ̀ nígbà wọn dẹ̀ wo lọ wo bọ̀ ní gbogbo àgbáńlá ayé number one pé ètò ọrọ̀ ajé dá o ìfọkànbalẹ̀ wà o kíní kan ṣe o number one number two nínú pétò ọrọ̀ ajé dá láyé pétò ọrọ̀ ajé ọ̀dà kọ́tọ́rù ni number two kọ́tọ́rù ni. Yeah number three Dubai ni number three Dubai ni Kotor ilẹ̀ mùsùlùmí Dubai ilẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ Singapore number eight lamẹ́ríkà wa. number eight lamẹ́ríkà wa. number one number nine ni London wa. number nine sọ àtàn so ntọ́lọ́hún ọba àlekè ọlá ńlẹ́ lè lò lẹ́fílẹ̀ nísìmí lẹ́fílẹ̀ nísìmí lẹ́fílẹ̀ gbádùn lẹ́fílẹ̀ jèrè ayé àtàlìkíámà kí ẹ̀yin mùsùlùmí kí wọ́n tún fi ah, òkú ọ̀rọ̀ gbálààyè lọ́wọ́ yín ah, òfò ńlá nìyẹn o kí ẹ gbẹ́kẹ̀lé pẹ́ lọ ka kínní kan bì kan kó fi wá ju kùránì lọ́lọ́dọ̀ yín wàláì èèyàn ti dọ̀rọ̀ rú ẹ dọ̀rọ̀ kọ ẹ ẹyẹ dórí ọ̀rọ̀ kodò ẹ lọ́ọ́ kà á ẹ ka kínní wọn ẹ ṣe master ẹ e ṣe phd ẹ ṣe gbogbo ẹ e di professor ẹ e wá wò yí pé tó níbàámu orílẹ̀-èdè wa ta fẹ́ máa fi wá nǹkan jẹ ọ̀gá yányán rẹ̀ ní kùránì yìí kẹ́ ẹ wá rán mọ́ yín ní kùránì kó wá ha sórí kó wá mọ̀ tìfún tẹ̀dọ̀ kùránì kó mà kí inú lè lè wá dilẹ̀ aláyọ̀ délé àlàyé. bẹ́ẹ̀ báyìí lọ kàwé sókè tí ìsìlámù ọ̀bá rúbọ mọ́lẹ̀ ìmọ̀ntàlẹ́fiwé ju ilé kan tí wọ́n lọ ṣe àdánwò sí lọ wọ́n ra ọmọ kìnìún kékeré wá bẹ̀ mm. ọmọ ẹkùn kékeré wọ́n rà wá bẹ̀ ológbò wọ́n rà wá bẹ̀ ètò wẹ́rẹ́ wọ́n rà wá bẹ̀ wẹ́rẹ́ náà ni o wọ́n wá ìkókò wọ́n rà wá bẹ̀ òdó òdó ọmọ ọmọ ní ara bọ̀tọ̀ wọ́n ń sìn wọ́n wá ń fún ọ lóúnjẹ wọ́n ń dàgbà wọ́n ń dàgbà wọ́n ń dàgbà eyín ń gùn ìkànnà ń gùn eyín ń gùn ìkànnà ń gùn ẹ̀yẹ́ láwọn ogólé àwọn tí wọ́n bá gbọ́n kàwé sókè ẹ̀wọ̀n tí wọ́n gbẹ̀yìn ibẹ̀ ìdàhoro kẹ́yìn ni ìdàhoro kẹ́yìn ni bàbá yẹn ọ̀rà rẹ̀ kẹ́yìn ni bàbá yẹn lóra rẹ̀ kẹ́yìn ni ọmọ eléyìí bá tiẹ̀ lọ eléyìí bá tiẹ̀ lọ wọ́n ọ̀rà rẹ̀ kẹ́yìn ni wọ́n kú yúṣe ìtẹ́jú lọ kẹ́dà ìjì wọn ti kẹ́ wọn dà bẹ́ẹ̀ wọ́n àbádọ́ wọn dà bẹ́ẹ̀ ọmọ ọmọ ọlọ́run yóò ti gbẹ́jú ló ti bá tiẹ̀ lọ. ẹ má sọ kuraani sílẹ̀ ẹ má sọ̀rọ̀ lọ́hùn sílẹ̀ ẹ má gbé kiri ẹ ọ tí yóò bá tiẹ̀ ti pọ̀ jù á ti bàjẹ́ jù kí ló rí ló tó bá wọn ìyẹn wọn wà wọ ẹrí tí ọmọ ẹrí tí ọmọ àfìṣe ti sọ pé kínní yẹn kò sí nǹkan mi aṣọ bù wọn ní òkòlẹ ẹ ní lásán orí kan lọ́rùn yẹn mọ́. Ah. àti nú ooru nú ooru kéèyàn máa tún di kóòtù márùn nú ooru. àní ah. á tún gọ̀ débi pé wọ́n ti mí tún lọ ṣèyàwó ó tún wọ kóòtù lọ ah, níjọ́ gbéyàwó ó ti jọ́ lójú pa ni ńlá sọ́tọ́ kà kún jù. lẹ́yìn ààyè tí wọ́n bá gbé sí lófin pé ǹjẹ́ máa wọ̀ wá bẹ́ẹ̀ nu inú ọkọ̀ ni ó sì fi sí inú ọkọ̀ ni wọ́n ti fẹ́ bọ́ọ̀lì ẹni ọ̀gá sọ́rùn bá ti pò ń sẹ́ni ó tún bọ́ ojú kan tó wà sọ̀rí sọ́rùn mọ́nà mọ́nà mílà tó dáa tó kanlẹ̀. fìtàjẹ́ àlè kámọ̀gbẹ́ ni ẹlọ́ ní bọ̀ yìí. máa wọ kóòtù kí wọ́n tún aṣọ gbogbo ọmọ kéékèèké ìdí aládàn owó wọ́n tún alọ́ra sọ bú fáwọn yídì ni tó ń bọ̀ yìí ẹ̀rì ní rí ẹ̀rì àwọn ọmọ kan ní yídì ní tí wọ́n á dì fún ọ bí ètí lọ ní òṣùpá ọmọ mùsùlùmí ẹ ẹ ẹ fagbádá kọ ẹ fagbádá kọ ńgbàtí bàbá náà yẹ ẹ̀fẹ̀sì kíkọ bàbá náà yẹ wọ̀ ọ́ ah. bùbá ń sọ̀rọ̀ kanran alábẹ kẹfì kọ kẹjẹ mọ̀fà sọ rírì aṣọ tó bà sí rírì wọn máa rán gbogbo ọmọbìnrin aṣọ tó ara wọn tún máa fi wo ara wọn lẹ̀ wọn tún fi wò ó sílẹ̀ ẹjọ́ o ẹ o ẹjọ́ o ẹjẹ́ ẹjẹ́ akantọ́rọ̀ fún wa ẹjẹ́ akakun o káde jèrè o wá tún ṣe sí o. wọ́n gbọ́dọ̀ jẹ́ pé kò sí nǹkan tá a lè pè é ní tọ́mọnìyàn ṣe tó lè bá gbogbo ìgbà mu tó lè bá gbogbo èèyàn mu yìí àti pé kìyìn òye sòfin ọlọ́ọ̀nì yẹn kìí sòfin ọlọ́ọ̀nì yẹn àwẹ̀ là ń gbà yín nìsín gbogbo ilé ayé pátá ni wọ́n ti ń gbà ẹsọ ẹsọ nkankan tẹnìkan ṣe tó kárí ayé báwọn. àwọn aládé ń bẹ láago mélòó la wà yín sìn. aago mẹ́ta nílọ́ọ̀lù yìí àwọn kan ti sínú tán sìn lágbàlá ayé àwọn kan ti ń jẹta ìlọ́rọ̀ ń sìn lágbàlá ayé àwọn kan wọ́n ẹsẹ̀ múra ni àwa ní ìsìn là múra pa lọ fẹ́ sínú yìí ilé ẹ̀ka ẹsẹ̀ mọ́ ni gbogbo wa ìlàjọ ń gbà wẹ̀. ní London lẹ́lẹ́ ń bẹ̀ yẹn London lẹ́lẹ́ ń bẹ̀ yẹn gbogbo àsìkò tí wọ́n fi ń lòru five hours ni péré. Kato sínú bí aago mọ́kànlá alẹ́ ní ẹjọ́ ń sínú. ń gbà á la ilaha illallah wọ́n dẹ̀ ń gbà àwẹ̀ ń gbẹ́ pé òfin ọlọ́run ni kò sínú pé ilẹ̀ tiwa ò tètè máa sú o àwọn olédè wa kò sáwẹ̀ wọ́n sì tún wọn náà sí ń gbà àwẹ̀ wọ́n yà ń ṣàfaradà ni. aago mẹ́ta òru ni wọ́n jẹ sààrì tírì ni wọ́n jẹ sààrì bàbá jẹ́ sáà yìí ẹ jẹun ẹ jẹun àárọ̀ nìyẹn wọ́n jẹ́ sáà yìí tán wọ́n tún sọ̀sọ̀sọ̀ kílẹ̀ tó mọ̀ ìgbà mo lọ sí Kuwait njó níbẹ̀ yẹn tí ò tún tó ti bẹ̀ aago mẹ́rin dàjí òòrùn ó ti yọ a ti ká sọ bá àwa tó sọ bẹ́ẹ̀ aago mẹ́jọ náà ó sì tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ àwa tó sọ tó ń ti báyé ṣe wá yàtọ̀ síra wọn yìí òfin Islam tó wá kárí lọ ń bẹ̀ náà àjọ ń gbà náà ni àjọ ń ṣe náà ni ẹ dákọ̀ ẹ̀sìn yẹn tó kárí bẹ́ẹ̀ yẹn Mẹ́kà nìyẹn Kaaba nìyẹn Haram nìyẹn gbogbo orílẹ̀ ayé pátá ni ń wá bẹ̀ gbogbo ayé pátá ni wọ́n sì jọ sìn yẹn ń bẹ̀ ẹ sọrú bí ti ń pa àwọn èèyàn pọ̀ báwọn ti ń pa gbogbo wa pọ̀ báyẹn nígbà àwọn kìtẹ̀ ní nàìjíríà fẹ́ tí wọ́n ti ìtìjú pọ̀ tí wọn ò rí bí sí káàsì fara káàsì sí káàsì sí káàsì sí sùúrù kan fara mọ́ ìtìjú yẹn káwọn tó fi béèrè ní ńlá náà bá làwọn o ìjọba nàìjíríà àwọn náà máa lọ Jerusalem o ẹgbẹ bàálù lẹ o ẹgbẹ lẹ fún ẹgbẹ lẹ fún wa ẹgbẹ fún wa njẹ́ ò lẹ́ lọ àwọn náà bá mọ́jọ́ ìyàn wọn náà bá mọ́ sọ́nù rédíò pé àwọn náà lọ Jerusalem ń yìí o àwọn èèyàn tẹ̀ náà àti ó ti wù wọ́n pa bá a ṣe máa lọ sí mọ́ka wọn tí wọ́n ó sìn wá lọ́hùn tábà tó ń dé yẹn tí wọ́n àpàdé wá yẹn ha tí wọ́n máa pe ẹ káàbọ̀ ẹ kú àbọ̀ bó lọ́hùn tí ẹlòmíì òróyìn mọ́ka ròyìn mọ́ka ròyìn mọ́ka débi pé dé mọ́ ni ó lè pàdé ẹ ti mẹ́mọ́ka ọ̀gá tó báyìí kálukó dẹ̀dẹ̀ ní olè ní kò dẹ̀ ti pé nìkan ròyìn á dì lẹ́sìn ó tún wá dọ̀dún akọ àtiwọlé sẹ́mọ́ lọ àtúndẹ̀nulẹ̀ ah, náà tó ní. nígbà pé àṣẹ ọlọ́run ni tuntun jojúmọ́ ní tuntun sí mo ti lọ yọ̀ kan pé ńgbà mo á lọ lọ lọ ìlọ àjìmọ́ nígbà ah. bàbá olúwàdàn sọ́njò ní wọ́n náà ti lọ ájì nígbà mọ́kànlá ah, múra méje àtúntì múra omi ìbáyìí kò sí má lọ nìí àtúntì dùn kiri yóò pa ó ti wù wọ́n bàjẹ́ àwọn náà bá múra náà bá ń dájọ́ fáwọn èèyàn pé wọ́n fẹ́ lọ ẹ má kó bàálù ní ẹ bá lọ. èmi ẹ ọlọ́run sì ti á tún ṣe dé gbogbo ayé ti lu jára kan tó dọ̀hún láti ń wo gbogbo ayé tí wọ́n wo bí wọ́n ṣe ń dọ̀hún ní bá dọ̀ ní bá balẹ̀ nana ana nan ṣe rusurusu àti wọn náà nan ṣe rusurusu tí wọn á débi eléyìí wọn á ní kílẹ̀ wá sí wọn náà wá jésù wá ní wọn sọ́sọ́ nù ní. tèmùlẹ̀ ẹlẹ́nìkan sí ẹjẹ́ sọ wọ́n máa lọ gọ́rọ́rọ́ ọ̀nà ah, ni wọ́n dá lọ wọ́n á débi wọ́n á débi omi kan wọ́n á débi omi hùn àwọn nìkan tẹ́ wọ́n á nàìjíríà náà wọ́n lọ bí omi hùn àwọn tí wọ́n máa pé wọ́n pé kílẹ̀ wá ṣe ń bi omi sẹ́ẹ̀ ló ẹ̀rọ mi lọ́dọ̀ yín rí ni. la ilaha illallah muhammadu rasulullah. ẹ ń bá jẹ́ mùsùlùmí tí a bá máa dunnú kò mórí ọlọ́run lóore. Ah! ọlọ́run kú sẹ́ bẹ́ẹ̀ ni tí ara gàbó tí ara gàbó gbogbo rẹ̀ nàìjíríà à ń kiri yó pé ń gbàtà máa kó gbogbo ẹ̀ sọ́dọ̀ ẹ mọ̀ pé àwọn náà ní nǹkan ní ẹ ẹ ẹ ẹ ẹyí ló sì ní dá fún yín láti fi kùn lọ́dà láti fi kùn lọ́dà ìtọ́lọ̀ ò lọ́dà ìtọ́lọ̀ ò ní nǹkan kò lè jẹ́ nǹkan láéláé jọ ẹ pé tí ẹ bá ń bẹ ní jẹ́jà lásìkò tí àwọn èrò àjì bá ń wọlé ha ẹ mọ̀ pé kankan bẹ ti jáde ọlọ́run kò sí kò sí kò sí gbà kan ó dùn o bí ṣe ń gbéra gírírí ṣe ń lọ àbàlù nàkà máa dé gírírí wọn ń gbéra wọn lọ gírírí àkàwọn tó wọn máa rọ wọn dà á lẹ wọn dà á gbogbo ayé gbogbo ayé ni ẹ mọ wá lọ ẹ mọ wá lọ ẹ mọ wá lọ ẹ mọ wá lọ kẹtọ tó rí wéyìn tó yí bá ń tó dàrí kí á mọ lọhùn. wọ́n wá fẹ́ wọ́n wá fẹ́ dọ́gbọ́n náà fẹ́ dọ́gbọ́n ló wá padà dẹ̀sẹ̀ ńlá fún wọn. níjẹ́ òní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ àwọn oníròyìn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ah, oníròyìn ọlọ́run ṣàánú wọn ni. wọ́n ní Jonathan ńgbà wọn ń sọ bí ó ṣe kówó jẹ wọ́n á dé eria kan wọ́n á nítò owó eléyìí táwọn á rí o. Jonathan náà lérí pé ọ̀ràn àwọn èèyàn kan lọ sí mọ́kà lọ bẹ lọ́hùn pé lọ́nà wo èyí sí ọ sẹ́sì mọ̀ pé kóróyìn tẹ̀ kándẹ̀ sọ̀yún kan gbẹnu pò ń bẹ̀ ńgbà wọn ńgbà wọn tí wọn tí wọn fọba lé ìkan bá ní wọn ọ̀ràn yàn lọ Jerusalem o ṣẹgbọ́n kan ìyẹn ni pé kí yóò ní ẹni tó ràn yàn lọ mọ́kà but ṣe ń Jerusalem kí ló fẹ́ lọ ràn yàn lọ sí mbẹ àdúrà yìí gbà ń bẹ. anamọ pé o sí nǹkan bẹ àfẹ́ mọ̀ pé nǹkan bẹ mọ́kà ẹ wá ní kankan lọ mọ́ bẹ lọ́hùn bẹ. kẹ́lẹ́ wọlé àfẹ́ mọ̀ bẹ́ẹ̀ àmọ́ lọ́hùn èsì gbàdúrà lábòsí. ìwọ ń ṣàdúà ìwọ mùsùlùmí ọ̀tá rẹ̀ náà ń ṣàdúà ọ̀dẹ̀ bù ọ́ sí tí ẹ lọ́lọ́run ó gbà ìwọ nìkan ni mo gbẹ̀nu lọ́wọ́ tètè ìwọ náà tètè máa bẹ̀ẹ́. wọ́n ń ṣàdúà káfìrí ọ̀ ń ṣàdúà ọ̀ náà ń pè ń ṣàdúà ìwọ ní ń bá ṣàdúà. ṣé ń gbà wọ́n rán yàn lọ kódà wọ́n rán lọ rán lọ wọ́n rán wọn lóko lóko lọ́nù Islam tá a fọkọ̀ bùn láṣìírí. ìbá ìpè kọ́ ẹ́ láwọn àgbà fáà Ana tún lọ àmọ́ tí ń bẹ lọ́run sí pe pé ayakun lọ à ẹ gbọ́ pé ẹ haram ẹ wá ṣàdúrà táwọn ọ̀rọ̀ kan bẹ tá a gbọ́ láti lé àwa nírọ́ nìkan nìkan bí pé ṣé kò jẹ́ jẹ́yìn ni Jonathan Buhari fẹ́ dìbò Jonathan fẹ́ dìbò kájẹ́pẹ́ yìí wá wá sí àjì pẹ̀lú àwọn èèyàn tẹ́ kó wá èyí lè tún dìdì wọn wá ṣé dúró ni àbóòtọ́ kò rí bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ni pé ẹnìkan ló gbowó kalẹ̀ kì í ṣe Jonathan gangan ẹgbẹ́ wo lẹ ní ń wà ẹ ń gbowó kalẹ̀ yẹn. nọ́mbà sá mo fún àwọn ọmọ mi ẹ ṣe sùúrù o ah. bàbá ìmọ̀mù ti kọ́ aníkéwù kan o ah, wọ́n ní tíjọba ti lọ́mọ ojúgun kò sí fàdá pa o. so ìjùlọ́mọ ojúgun ẹ wá lọ yàdá wọ́n ní ẹ̀wọ́n ni ẹ̀wọ́n ni kò sí fàdà pa o ó gba sùúrù bá ń wò ẹ ṣe sùúrù ẹ mọ̀ tìjà fọra ẹ mọ̀ tìjà wọra wa síta ẹ da ẹ ẹ bí ẹ sọ́dẹ̀ wọn ẹ dákẹ́ èmi lọ sí umura ni ẹn ni ẹn rojọ́ ẹn rojọ́ fún mi kìkì ń wo kí tó wo táwọn òní ẹ ṣé ẹ ti wá bí sọ́rọ̀ yẹn wá alihamudulilayi àdúrà ti gbà Buhari ni ó wọlé ṣé wọn abẹ lọ́hùn bí ìpè káwọn wọlé àwọn ó gbà sí ti Buhari ni àmọ́ wọn ṣàfihàn wọn ní ìsìn ní kó máa ọlọ́run sì ká fún mùsùlùmí gbogbo àsìkò gbogbo ògbà gbogbo ẹ̀yà lọ bá mu kò sẹ́ni tí ò bá mu kò sẹ́ni tí ò bá mu èèyàn bá wù. àyà ti àyà ti sẹ̀ríà ọ̀làtúndì ẹ̀ ń bẹ̀ yẹn ó pọ̀ jù bá ń lọ o ẹ̀ wá rí ti kàwé níyà hiyal malukoti kulliha. hiyel malukoti kulluha gbogbo ntọ́lọ̀ ń da pátá ni ohun àmì ọlọ́run tó jẹ́ ti kàwọ́níyà gbogbo ntọ́lọ̀ ń èèyàn ni o igi ni o odò ni o òkè ni o sánmọ̀ ni o òṣùpá ni o oorun ni o ọkọ ni o gbogbo ntọ́lọ̀ ń da pátá gbogbo ntí ń bẹ lókè pẹ̀ pátá ọ̀ ń tọ́ka pé ọ̀kan sọ̀lọ́lọ́ ni o gbọ́dọ̀ rí kankan ń bẹ̀ sí pẹ́lómi ló ṣe ẹni tọ́ka ṣe gbọ́wọ́ ẹ̀ ni ọba àlékè ọ láti ṣe ilẹ̀ ti pẹ́ àmásìkò tí ó dàyé lọ́lọ́ngbélé èèbó kan lọ́wọ́ ló gbélé rọ́ṣíà kan lọ́wọ́ ló gbélé kínní kan lọ́wọ́ tí ìbá ṣe pé àwọn aṣáájú tiwa nínú òṣèlú ní nàìjíríà ń bí bá jẹ́ pé alábòsí ni wọ́n ti ń jọ̀tà ọlọ́run ọlọ́run lọ́mọ ayé ń tàbátì máa rọ nísìn àmọ́ alábòsí wọn bẹ̀rẹ̀ ìjọba nàìjíríà nítorí pé wọ́n fẹ́ fi ìjọba nàìjíríà wọ́n fẹ́ lò láti pa ẹ̀sìn rẹ̀ ní a bá mísì ọ̀nà wọ́n fẹ́ fi pa ẹ̀sìn rẹ̀ gbogbo sùkúù tí wọ́n sọ̀dọ̀ fẹ́ irọ́ ni àníyàn bú ní nbẹ̀lábẹ́ rẹ̀ ní tí wọ́n ṣe dáa àmọ́ àníyàn bú wọn ṣe àwọn nìkan kí ó dẹ̀ ṣerú ẹ̀ gbogbo ilé ayé náà bá a máa lu wọn ṣe ń gbádùn nìyẹn ọ̀fẹ́ ni wọ́n ń kàwé ọ̀fẹ́ ni wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀yin nìkan kì í ṣe pé bí nìkan ṣe ń ṣe kílẹ̀ ń ṣe china lẹ́ẹ̀rí ṣe yìí ní àwọn orílẹ̀-èdè tó ti gòkè ọmọ tẹ́ ẹ bá ti bí bẹ́pẹ́lẹ̀ ìsìláàmù ni ó ní iye ọmọ tí wọ́n fòun bí kọ̀ọ̀kan wọn ò sọ pé kọ́mọ́ bí ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n iye tíjọba ọba tọ́ wọ́n lè fún márùn-ún bàbá mẹ́fà ẹlẹ́kẹfà wọ́n náà máa àmọ́ márààrún yìí owó skul wọn oúnjẹ wọn gbogbo ohun tí wọ́n gbé láyé wọn kọ̀ọ̀kan bàbá wọn dé yunifásitì ni o jẹ́ dọ́kítọ́rà ni o kí á ní kí ní àlẹ́ ń bi pé nìkan mú ẹ̀kọ́ ọ̀fẹ́ wá ní ẹ̀kọ́ ọ̀fẹ́ tẹ́ pé àníyàn bú wọn fi mú wá lójó lójó lójó yíwọ́ yìí ṣe wá rẹ́kọ̀ ọ̀fẹ́ òsè ní ìsìn wọ́n fẹ́ fi pa ìsìlámù rẹ ní ilé kí wọ́n fẹ́ fi rùn nígbà mú ẹ̀kọ́ ọ̀fẹ́ wá wọ́n kí wọ́n ti sẹ̀kọ́ dọ̀ wọ́n ti dọ ìwé dọ̀fẹ́ ní ìsìn kò ní sílé kí ó mọ́ kí ó já ń kéèyàn níjẹ́ wọn lágbára nígbà wọn ṣe mítìnì rẹ̀ wọ́n ní ẹ̀nà kùránì sókè ńbẹ̀ ni pé ẹ wo kùránì yìí tẹ́ ẹ̀ bá gbà lọ́wọ́ wọn ẹ̀sùn tẹ́ ẹ fi ṣe fún wọn kí láti wá gbà ẹ sọ pé ìwé dọ̀fẹ́. kí ibà ṣe pọ́lọ́hún sí ìjọba alágbára ń tòótọ́ sẹ́kọ̀fẹ́ lapa àmọ́ ìnáhùn yẹ kíìdù nà kéìdá wà kíìdù kéìdà fàmà ìlì kàfìrín àmọ́ ìlì òǹrò àìdá lọ́dọ̀ padà ló fún wọn. ọdọ yìí ilé alórí padà ni ìbá àwọn ọ̀mọ̀wé ńlá náà ní ìsìn ní wọ́n fi ìwé tún ìsìlámù ṣe yìí ní wọ́n fi wọ́n ti rán mi àní rán mi láti bẹ̀rẹ̀ dé parí wọ́n sì rántán lọ́sẹ̀ rántán máa lọ sí ìsìlámù rẹ̀ padà. gbogbo àwọn lóko lóko lóko lóko ló ìwé ní kiri yóò ní ẹ lọ wádìí ó kọ wọn mùsùlùmí ni wọ́n bẹ̀rẹ̀ ìwé ni wọ́n sọ di kiri yóò sọ di kiri yóò ọ gbọ́dọ̀ má di kiri yóò nígbà náà. ìyẹn bá pẹ́ nìkan akélóye ni amúsà ní í jẹ́ bẹ́nìkan ni rasidi ní jẹ́ sète wọn wàá fẹ́ sẹ́ńtò tó ṣùgbọ́n lọ́hùn bá àlejò ọláńkọ́ ìwé náà lọ́wọ́ lọ́fọkọ̀ yìí nítorí yẹ kí kọ́mọ yìí kọ́mọ ó kà kó n bí máa gbádùn ní ẹ̀ka lórí wàhálà yìí mùsùlùmí wá ń bẹ́ yìí wá ń bẹ́ yìí kígbe mọ́ àbùsí ni a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ education nàìjíríà lójó yíwọ́ báyìí kì í yíwọ́ bá nǹkan ẹ̀kọ́ yíwọ́ báyìí ó ṣe láti yíwọ́ ńlá mọ̀ láì mọ̀ bá ń rọ ńlá mọ̀ láì mọ̀ tó ṣe ńlá mọ̀ láì mọ̀ bàálù ṣe ńlá mọ̀ láì mọ̀ kojú omi ṣe ńlá mọ̀ láì mọ̀ mílíkì ṣe ńlá mọ̀ sọ́kùnmọ́ àwọn ọmọ ẹgbẹ́ tẹ́lẹ̀ ewé láyé lóye ewé láti nàìjíríà ṣe ní kíní ìtayín èèyàn igi ìtayín wọ́n tún họ́ dẹ̀ ni kí alábàá ní ìwé tẹ́ ká jẹ́ ká jíjẹ́ gba pòfẹ́sọ̀ kílẹ̀ mọ̀ọ́sí ìwé tẹ́ ká ẹ̀ àbòsí wọn èpìlẹ̀ rẹ̀ ni. bàtà wí tán ha kíní kan mẹ́kà ọ̀fẹ́ wá àgbẹ̀ni ẹ̀ síyọ̀ kí láǹfààní ẹni ó gbóúnjẹ fún ni tó ti pọ́ǹsì rẹ̀ lọ́dọ̀dọ̀ ebi ń pa wá afẹ́ jẹun àbí ká má kọ lórí ibú ká má jẹ lórí ká má lọ lórí ibú ẹyin tó bí ń pa tó kò ní sọ́ọ̀sì yọ jẹ ọlọ́mọ ẹni bí ń pa tó lẹ́nu gbójẹ fún yọkọ̀ máa kí ni bí a ṣe láì yọ máa yọ máa rí ni wọ́n lè ti táìmù ẹ̀ pẹ́ǹsì yẹn pé kò ní panjọ́ yẹn kò ní panjọ́ kejì kó ń bá sẹ́ni tó fún lóúnjẹ ló kọ́ lọ́sẹ̀ èèyàn méjì ni kò rẹ̀ ní rúlà tó wọ́n máa ba nǹkan jẹ́ díẹ̀ díẹ̀ lára ni ibi bẹ́ẹ̀ lọ̀rọ̀ wí jẹ́ àfikẹ́yìn mùsùlùmí dìde padà ń sìn kẹ́ dìde kẹ́ wá fi ẹ̀sìn kún kẹ́ fi ẹ̀sìn kún ti ẹfẹ ẹsìnkún ebi gbangba gbangba ayé lòdìdí gọ́fúnà Ọ̀yọ́ state ti ń parọ́ ti ń sọ fún àwọn èèyàn wípé àwọn ti há gbogbo kùránì gbogbo sùkúù ọmọ kan dẹ̀ dìde pé sáà ìrọ̀lẹ́ pa sáà báìbù lẹ́ há ibi wo yẹn lẹ gbọ́ nígbà náà náà báìbù lẹ́ há ẹ̀ há kùránì di wo mi wò ẹ̀ ti rántí gómìnà tí ń ṣe ọlọ́run fi ìbànújẹ́ mú pò láyé ni ọlọ́run lè pò rí àga ni ẹ̀sìn ní ẹ̀sìn ní dọ́gẹ̀gẹ̀ lé lórí islam tẹ̀fẹ́ ó ẹ̀dẹ̀ lérún ẹ sọ fún wọn wọn lérun islam yìí wà láì wọn lérun nígbà amẹ́ríkà ló ń fẹ́ run islam ó bú mọ́lá àbí òmùmọ́ lọ́wọ́ ẹ wo ye mùsùlùmí tó ti dé amẹ́ríkà ní ìsìn lọ́mọ amẹ́ríkà gangan ẹ wo ye ẹlẹ́yà tí ò níye máa ń sìn nígbà tí ò tí gbógun ti islam ṣe bẹ́ẹ̀ bí islam ṣe pọ̀ mbẹ́ nìyẹn kò sí gbógun ti ní Ah, wo kíkà ẹgẹ́ yẹn lọ jókòó jẹ́ ni o jókòó jẹ́ bẹ́ẹ̀ bá ń pẹ́ bá bá pẹ́ pààyàn kan ẹ kàn án lọ́wọ́ làdìjẹ́ náà kúkú sẹ́yìn ní tiẹ̀ ni ẹ̀ẹ́rí ẹ̀sìn pa òsì òsì pa.